الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فلقف الوباوة عليكم في علم أتي إجاز وبقى النبوة محمد صلى الله عليه وسلم ìkẹ́ àtìgẹ̀ náà olùwàdà kan jọ kárí gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò fi wá lórí gbogbo àwọn tí ń bá ń tẹ̀lé lánàá wọn tí ó bìbí Allahumma amin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibi tí a ti bẹ̀rẹ̀ tẹ̀síwò tòní òní àyà ọgọ́rùn-ún méjì àti mọ́kàndínní ọgọ́ta àyà two hundred and fifty nine nínú Suratul Baqarah. ìbẹ̀lú ti ń bẹ̀mí àtẹ̀yìn sọ̀rọ̀ báyìí pé. أو كالذي مر على قرية أعوذ بالله من الشيطان الرجيم أو كالذي مر على قرية وليقضين لعرشها قال عنا يهدي الله فيمسها فأمل الله لبعد ثم بعثه قال لم قال لبثت يوما أو بعض يصوم قال بل لبثت عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى أنفاسك ولنجعلك حاجة للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له وكالذي مر على قرية وهي خاوية على عروشها باتي رأى ولكي نتفسير سنة pé olúwa máa sọ̀tàn àwọn tó ti rí kọjá àwọn àjọ tó ti lọ asọ̀tàn àwọn tó dánú wọn asọ̀tàn àwọn tí ò dánú wọn kí ni àǹfààní tí èmi àti ìwọ fẹ́ rí nù tàn Kùránì. No òun ni kára wọn tó ṣe dáadáa káwa náà gbìyànjú ká jọ wọn kára wọn tí wọn wọn a pé ọlọ́run níjà wọ orú o àǹfààní ìtàkùrá nínú o ara ìtí ọsúnmọ́tò sí jù ìran gbogbo wa létí nínú àwọn ọ̀nà méjì tọ́lọ́run sọ̀tàn àwọn ọ̀nà àlùkùránì ọlọ́run láwọn gbogbo ìgbà tí wọ́n bá ké ọ̀rọ̀ ọlọ́run fún wọn àwọn ọmọ pé sami'na wa ata'na àmọ̀tẹ́lẹ̀ ah, ah, nígbà tí wàá gbọ́ yìí ó di lílo náà nù wọn lọ́lọ́ ló wí àwọn kan nù inú alukurani iná àwọn kan ní bí wọn bá ṣe wá àti fún wọn tí wọn kí Ọlọ́run fún wọn tán kílẹsì tí wọn sami'na wa ata'na agbọ́ etí wò di àníṣe ni. gbogbo wọn lọ́lọ́run ròyìn wọn ní alukurani o ètò ọba wu ọmọ anabi adama lónìí ni kò mú o ọkàn ọbọlọ lójijì o àmọ́ ọmọ bíi Ọlọ́run subhanahu ọlọmọsá ka èmi àtẹ̀yìn a gbà ti gbọ́n bisimilá kàmá lólógún yẹn lórí rẹ àwọn anabi tí ya ayé àti lálùkìyàmà àwọn lọ́gá wa ní tí wọ́n èso oríire nù. wọn ò bí ọ̀pọ̀lọpọ̀ wọn mẹ́ẹ̀sìn ọ̀tọ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń ṣe tẹlẹ amákòjú àbúkù háfà wá arúgbó lè gbàfà nàbì sallallahu alaihi ẹni ó fi gbà ẹni ó a àmọ̀tẹ́lẹ̀ pé ń tà ń ṣe yi, gbọ́ yìí a ó ti bẹ náà nù bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fi àṣẹ gbogbo ẹni ọba bẹ́ẹ̀ lólórí o ti wá lólórí rẹ o ẹni ọba wa ní òun fẹ́ lẹ́yìn àwọn Abu Lahabi àwọn ní wọn ò ní di ìntàpírítà lárúbáwá tá nẹ́bí fi ń bá wọn sọ̀rọ̀ náà lè dé wọn wọn ní kìí bá gbọ́ ọ àní àní gbà gbogbo wọn náà tó ń ṣe bẹ́ẹ̀ lónìí dákun jáwọ́ kò ń ọ̀nà ni o ọlọ́mọ pàwọn tòun náà mọ̀ rìpíìtì rẹ̀ kìí pé adúrú mi yìí ìwà ọ̀nàjà nínú àwọn sọ̀hábì ànábì tí wọ́n dàgbà àwọn tó mọ̀ ọ́ but at the point ọba ti wá mọ̀ ọ́ ǹjẹ́ o lo agídí àbò juwọ́ lẹ̀ fọlọ́ ẹni ọba juwọ́ lẹ̀ fọlọ́ àkíkò oríire ẹni ọba lo agídí àtòwọn àtagídí rẹ̀ wọ́n pàdé ọlọ́run lọ́mọ́sí wa lálágídí tí ó kó bá wa o ìtàn míì tún nìyí ìtàn tẹni tí ń sọ pé kí là ń nẹ́bí ọlọ́run míì tá a sọ lánàá òmíì tún lélẹ̀ yìí olùwàní awùkàlẹ́bì mọ̀rọ̀ àdàkọ̀lẹ̀ wà nẹ́bì sallallahu alayhi wa sallam ìtàmì ìlélẹ̀ yìí mọ̀rọ̀ àdàkọ̀lẹ̀ arákùnrin kan rìnrìn àjò lọ ńlọ ńlọ kí lorúkọ arákùnrin náà olùwọ̀dàkọ̀ fún wa àwọn àfọ onítẹ̀síìrù wọn ní ọ̀zẹ́ ìrùnì àwọn míì ní arúmìyá òní kọ́dà àwọn míì ní alifábẹ́rù ni àmẹ́yìíta wo wí ni pé wàlọ́hu àdàm kò sí nǹkan kan tó dínkù nù ńlọ́lọ́n bí àwọn gbọ́ yé òkò tí ń jẹ́ súnà rẹ̀ kò tún kankan kò dín kankan kù nínú ńlọ́lọ́n fẹ́ ká gbọ́ yé ni mo ti wí fún yín o ẹgbọ́n táwọn ṣe ẹni ó ṣe dáa ẹtẹlẹ ẹsẹ bíi tiẹ ẹni tí ò ṣe dáa ẹmọ ṣe bíi tiẹ marra ala qaryati ńgbò dé abúlé kan wa hiya qawiyatun ala urushiha ọba abúlé náà empty qawiyatun ala urushiha ìtumọ̀ méjì nínú tafsiru al ìtumọ̀ àkọ́kọ́ ni pé ọba mt àwọn structures ibẹ̀ lè dúró àmọ́ kò sí èèyàn bẹ̀rẹ̀ ìtumọ̀ kejì wàhíyà kọ́ wíyà tún àlá ẹ̀rú ṣìhá gbogbo àwọn ilé ibẹ̀ náà ti ṣubú lura wọn wọ́n ti dàwó ní kúkúrú ni pé ọba ilé yìí ọba ìlú yìí ó ti wà deserted ọjọ́ páwọn èèyàn ti gbé àyèrí ìtumọ̀ rẹ̀ ni wàyí àkọ́wé àtúnà àlá ẹ̀rúṣù ẹ̀rúṣù ń bẹ̀rẹ̀ ni pé abìnìyà àwọn tí wọ́n kọ́ àwọn ilé ńláńlá ń jọ pé àwọn ilé ìkọ́ lọ kọ́ra wọn àwọn kan ti sẹ̀mí rí ń bì yìí mọ̀rọ̀ àlà kọ́rìyà sí wàyí àkọ́wé àtúnà àlá ẹ̀rúṣù kí lọ́wọ́ bọ́ sílẹ̀ àká yẹn. قال أن يحيي هذه الله بعد موتها ntí ṣètò ọ̀nì fẹ́ sí làákà rẹ̀ ni pé ẹ̀ẹ́n a sì wí wọn ní ọlọ́run ó jí yóò gbé yẹn dìde tí ọlọ́run lè gbé wọlé ìdìde bó di wà ní. odidi ìlú ni òsè yẹn mẹ́fẹ́ yìí odidi ìlú ló ti wó ló ti dà lápá yìí ànà níjọ́ ọlọ́run ó tó gbé wọlé ìdìde tọ́lọ́ lè já àwọn eléyìí dìde mọ́ ṣètọ́ ni wí bẹ́ẹ̀ sí létí tí ń fi hàn pé ṣètọ́ ni sọ fún un pé má dáhùn lóhùn bí abáláàlì kì í àmọ̀ tó ń irọ́ ni ìwọ náà sọ ọmọ ọlọ́rọ̀ tí ìwọ náà sọ lónìí lọ́jọ́ àná yórí àríyá ìta ń lọ ọrùn tó bọ̀ rí àwọn àfa àwọn kan máa dẹ́rù bàyẹn náà ni torí ara ẹ̀ wọ́n ń sọ fún ọ kò ní ìdí kéèyàn lọ́rùn kọ́ bọ́ kó tó máa ń dé ń jọ̀rùn o ọlọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run tiẹ̀ wá ṣe éèjì táwa wà yìí àfẹnusí ọlọ́run má kọ orí ibu má wa gbogbo ń tẹ̀yàn fi rí i pé ọyẹ kéèyàn gba tọ́lọ́run ló ti wà ní èjì. ebi táwọn èèyàn máa wí náà ní pé sẹ́ débẹ̀ rí ni kí n bẹ̀yìn náà nísìnyí ẹlòmíì bẹ́ẹ̀ lè júwe ilé kọ̀ọ̀kan ní Washington nísìn kò sì débẹ̀ kò náà ní nǹkan kan ju kó jòkó mi nẹ́ẹ̀tì AI gbé gbé ilé báyìí wá fún mi bó lórí ní Washington bọ́ bí o béèrè di London lọ́wọ́ rẹ̀ ó rí bó ti rí gan-an 3 gbogbo yẹn ni ó jẹ kéèyàn máa mọ̀ pé n tó jìnnà sílẹ̀ aká yà àwọn àtàná gbé bó ló ṣe lè pọ́sibù ọlọ́run ti ṣe rọrùn bá wa káwo rí aláìsí pé kò sí dágbára ọlọ́run ọ̀ká o agbára èèyàn lásán lásán ní ai o. éèjì táwa wà yìí ẹni ọba ya kẹfẹ rí aa aa ọlọ́run má bínú sí wa gbọ̀ntí èèyàn ó fi rí aláìsí pé yẹ ẹ̀ ogbon tí alukurani wí ọpọsibu lóòótọ́ gbogbo àwọn táàrù pọ pọsibu ten years ago twenty years ago gbogbo ẹni bẹ wá ju wa níbi. in the nineties of the last century nígbà tí ẹnìkan late nineties ní nàìjíríà kọ ẹnìkan kan sọ fún wa pé fóònù tí à ń na wáyà gígangan o fóònù ọmọ padà dé ní téèyàn máa ra ńjọ kan tí ọmọ sọnù bóun ti wí nù tọkàn dé tọ́ ra fóònù tọ́ba ti tún níbi ẹ̀ máa a ní a fóònù <laughs> ẹ̀yin àmọ́ wàhálà tá à ń ṣe kéèyàn tó rí láyìn fóònù gbà á àwọn bàbá yìí ọmọ náítẹ́ẹ̀lì ìdí náítẹ́ẹ̀lì ojú ọmọ nàìjíríà yìí ọ̀ apply ọ̀ sanwó ọmọ lé wọn kí pẹ̀lú mọ́tò rẹ pé à ń bọ̀ wá wo ọ̀nà boniwáyọ̀ gbà lọ́nà léyìn bẹ́ẹ̀ ni ìwọ náà ló tún rẹ́ǹdì ládàá ẹgbẹ́rún bàbá ó tún fẹ́ mú jẹ tì í yìí bàbá fẹ́ kí tiẹ̀ ọ yá mo fi ní nàìjíríà mú wò ẹja máa dúpẹ́ o ìwọ́tọ̀ ọba ọba máa experience ti ń wí nàìjíríà ti pass through tó worse than that. ìbí lẹ́yìn kan jí nìsín lókè fẹ́sí mùyímọ́ ẹ bá ń ra láì ní níbo oṣù mẹ́fà ọ̀nà ní pé wọ́n ti láwọn wà fún wa láì wọ́n ti ní wọ́n ti ní nọ́mbà ti dé. <laughs> alhamdulillah alhamdulillah ẹ jẹ́ àmọ́ mo rí ọlọ́run just I was telling them níbi kan lónìí lọ́sàn-án yìí náà ni ní michael modo institute for labour studies mo ní nàìjíríà move ọkàn slow ni o wàláì nàìjíríà move àmọ́ mo gbà pa akékeré slow ọ̀yà move jù báyìí lọ pẹ̀lú ntọ́nà ṣe fún wa tó fi kẹ́ wa. bọ̀gẹ́ yẹn ọmọ wa sọ pé nàìjíríà ọ̀dà sọ ilé ayé yẹ ọ̀jẹ̀ ẹ̀rọ ilé ayé yẹ ọ̀dà má fẹ̀nu wúwo ikú yẹ o olùwàfẹ́ kẹ́yìn ọmọ mọ́ọ́rẹ́ o òun ọ̀ràn ilé kì í òun fẹ́ ìfẹ́ bá mà àwa máa yẹ united mo ní gbogbo eléyìí àǹfààní tí wọ́n mùsùlùmí ò ṣe ń bẹ̀ ni pé má dènà ìkankan nu agbára ọlọ́run o agbára èèyàn ló ń rí many impossibilities seemingly impossible things lọ́dún mẹ́wàá sẹ́yìn lógún ọdún sẹ́yìn lọ́gbọ̀n ọdún sẹ́yìn kọ̀mpútà tó wá di pé wọ́n fẹ́ẹ́ lè ta látẹ̀lẹ́wọ́ nísìnyí in the eighty àkọ́kọ́ tí wọ́n kọ́ bíldì pé kọ̀mpútà ní odidi yàrá kan ní odidi yàrá kan kọ̀mpútà yọ̀ kan ẹ lọ evolution computer odidi yàrá ńláńlá kan pé kọ̀mpútà ní lọ́wọ́ di pé ẹ̀ ń gbé lọ́wọ́ nísìnyí fóònù rẹ náà kọ̀mpútà ní a sì mọ ibi tó ń bọ̀ bí èèyàn bọ́lọ̀ ń bá fún èèyàn lásán lásán bí èmi bí ìwọ lágbára ó lè ṣèyí o ọmọ wa dá ogun agbára ọlọ́run arákùnrin yìí dá ogun agbára ọlọ́run anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha ó rí as an impossible thing bó lọ́lọ́run ti wá jẹ́ àwọn wọn lè ti jẹrà mọ́lẹ̀ gbolé náà ló ti wó nǹkan kan yìí ànà yóò yí àbíyè láhùn báàdá máwùtì ha báàdá máwùtì ha àyè báàdá máwùtì àhàlì ha báàdá máwùtì àhàlì ha. tọ́ ọlọ́run agbẹ́bí ti ń ṣe dé ọ̀fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára arákùnrin gbàrà tí gbólóhùn tó wù yí jáde lẹ́nu ẹ̀ ìgbè bó lọ́lọ́run ó ṣe ọlọ́run gbé wọn máa kàn parọ́ fún wa gba àlìkìyà máa kàn bẹ ọlọ́run wa irú àwọn eléyìí tó ti di egun tó ti gun ó ti burú dá ó ti ṣe dànù ọlọ́run wa jẹ́ àwọn eléyìí níbi ọlọ́run ó tó jẹ́ àwọn eléyìí tán à olúwa ní kí màláìkọ gbẹ̀mí lọ́mọ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí wíkàn yìí náà nù àná yóò yí. هذه الله بعد موتها فأماته الله lójú ẹsẹ̀ náà lọ́lọ́run gbẹ̀mí lọ́wọ́ yẹn ọwọ́ á ní kọ́ wà bẹ́ẹ̀ ló kù nínú ìlú yẹn náà nínú oko yẹn náà mé àtà àmì for one hundred years فأماته الله مئة عام olùwàgbẹ̀mí lọ́rùn ẹ̀ lẹ́yìn tó wí tó wí tó dá òtù agbára ọlọ́run olùwà wa ni ẹ fi òkú rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ẹ má tọ́jẹ̀ ní ata àmín fọgọ́rùn ọjọ́ ọgọ́rùn ọdún ọgọ́rùn ọjọ́ kọ́ o ọgọ́rùn ọdún sọmọ bàásà ọlọ́run tó ń pa àwọn màláìka láti pé pẹ̀lú kó ń fàyà kú náà wọ ọlọ́run ẹ̀dẹ́ mi padà sí i la. Allahu akbar fa amatahu Allahu mi'ata 'amin thumma ba'atha ọkà dìde lógìgì náà nígbà ah, irú ohun kí ni a ní à ah, ohun kí ni olùwàwà bá a sọ̀rọ̀ lẹ́yìn tó gbé dìde lẹ́yìn ọgọ́rùn ọdún kọ́lá tẹ́mìlẹ̀ bíṣà sọ rántí ìgbà tó débì yìí ọjọ́ ah, pé òun rántí òun sùn lọ ni ń gbé òun ń gbé òun lọ yìí ọlọ́run ṣe é pé kọ́ yàtọ̀ bó ti wà ní four hundred years náà lọ́lọ́run tún gbé dìde ṣe ń tọ́lọ́run ò lè ṣe òun ọmọ pé nǹkan kan ti ṣẹlẹ̀ kam labista ó lò tó gbòòkò tó jí bọ́ba tiẹ̀ ló ń gbé ọ lọ lẹ́yìn á olóhùn yẹn pọ̀ lóòótọ́ kọ́ ọ́ lẹ́lẹ́bí sùn yẹ́wò how bad for you a day or part of a day lòun fi sùn òun gbádùn òun náà òun pọ̀ kọ́ọ̀dà làbí sùn yẹ́wò máa ń how bad for you ìmọ̀ a full day àbí part of a day lòun fi sùn. قال بل لبثت مئة عامين olùwọ́ba ní odi ọgọ́rùn-ún ọdún lónìí tó ti wà ń bí tọ́ wa kọ́lá bàlàbí sá mi àtàmì ọdọgọ́rùn-ún ọdún lónìí tá a ti gba ẹ̀mí ní àgbà ẹ̀mí rẹ lẹ́yìn tó wí tó wí báyìí ọgọ́rùn-ún ọdún la tó dá ẹ̀mí yẹn padà sí ọ̀la àmọ́ ajé kí ọ wà bó ti wà hundred years ago náà lọ wà. قال لبثت قال بل لبثت مئة عام فانظر olùwọ́ba ní sí àwọn ṣẹ́mọ̀kébìyàn bá rìnrìn àjò yóò ní báàgì yóò ní nǹkankan olùwà ní sí àwọn báàgì rẹ àwọn oúnjẹ rẹ tó gbé lọ́wọ́ bó ni wọ́n rí. فانظر إلى طعامك وشرابك لم يتسنه bá a ti jẹ́ kí wò change a pèsèvò àwọn oúnjẹ yẹn náà wọ́n change for one hundred years. Nàdúr ìlà tùhámìkà àtúnjẹ rẹ̀ wáṣàrábìkà àtúnmì rẹ̀ tó mú a pèsèvò wọn bá a ti pèsèvò wọn náà ìwọ náà ló fi máa sọ́tẹ̀lẹ̀ ìbò ti dàgbà máa ń jọ̀hún náà la retain ẹ̀ a restore rẹ̀. Nàdúr ìlà tùhámìkà wáṣàrábìkà. لم يتسنه وانظر إلى حمارك sẹ́mi pé gbogbo ń tí olúwa ń wí fún yìí lọ́fẹ̀ẹ́ máa dàbí dandan bí àlọ́ olúwa ní àjẹkọ yìí ọ kan ló gùn débi yìí rànkúnmí tó gùn òun egun egun rànkúnmí ló kù rin lẹ olúwa ọjẹ kí rànkúnmí ọjẹra bí ìgbà tó ti pé hundred years tó ti kú lóòótọ́ wàndóri ìlà himarika wàlínà jàálàkà àyàtàlẹ́nà afẹ́fì ọ̀sẹ̀ àmì fáwọn èèyàn ẹnìjọba tó máa dáwùtò agbára àwọn ọlọ́run kí wọ́n fi kẹ́ kẹ́kọ̀ọ́ wàndóri ìlàlẹ̀ ẹ̀bọ́ mi wàá máa wò lójú rẹ̀ náà ìlàlẹ̀ ẹ̀bọ́ mi kayfa nunshizuha àwọn afọ onítẹ̀sí rọ̀ ọ̀nà méjì wọn gbà tó àrìn ọ̀nà àkọ́kọ́ ni mo wí yẹn olúwa pírísàvù òun bó ti wà ó pírísàvù oúnjẹ rẹ̀ ó pírísàvù omi rẹ̀ sànkúnmi rẹ̀ ti ó ti kú ó ti dégun olúwa wa ní pàmbó máa wò ó ìlànà ẹ̀gbọ́ mi àwọn egun rànkúnmi rẹ̀ yẹn bá ti bá ti reconstruct wọn lójú rẹ̀ ìtumọ̀ mi ẹ̀ndà ahli tafsir tí wọ́n fi fẹ́ẹ́ ní tú kúránì o. wọ́n nígbà tí thumma ba'athahu ńgbà tọ́lọ́wọ́n bá dẹ̀mẹ̀ padà sí la lẹ́yìn pẹ́mi dára rẹ̀ àkọ́kọ́ nǹkan tí olúwa kọ́kọ́ rì tọ́ òun lójú rẹ̀ so that he will be able to see what follows lẹ́yìn pẹ́mi dé sí la tán kò tí ì lè dìde àkọ́kọ́ ntí ọlọ́run rí tọ́ lára ẹ̀ nígbẹ́ni òun lójú rẹ̀ fún rẹ̀ náà ní ń wo bọ́lọ́run ti ń reconstruct eegun ara àwọn. fọ̀nbór ilá alẹ́ ẹ̀gbọ́ mi ẹ̀ mọ eegun tiẹ̀ àbẹ́ eegun rànkúnmi wọn náà máa wò ó lójú rẹ̀ báyìí. fọ̀nbór ilá alẹ́ ẹ̀gbọ́ mi kẹ́yìí fa nù ṣì zùhàá kẹrọ amẹta làwọn àwọn tí gba alukurani tí wọn gba alátẹnu anabi sọlọ sọlọ alukurani oríṣiríṣi ọ̀nà là ń gbà ké ẹni ọba máa ní o ẹ̀rí táwọn èèyàn kan gbọ́ pé àbá kan ka tọ́ ájọ́ kan ọ̀kan sì ní tọ́ he ọ́ní ọ́nírú lo tọ́lẹ́ rẹ lómi òun náà kàn máa fà á yọ ọmọ lóun fẹ́ gba àwọn èèyàn lójú má tẹ́ lọ́hùn o ọ́nírú lo pé a wọ́n kà báyìí wọ́n kà báyìí wọ́n kà ẹni ọba mọ̀ ni kọ́ máa kà ó ha omiin hẹ́ẹ̀mìn wọ́n yìí kàn án gbé tàdéédé máa ké o bẹ́ẹ̀ lómi ti ń ké lónìí o ẹ̀kọ́ ni o ìmọ̀ ni o ní yunifásitì wa táwa ti kéwú wọ́n ní rewol department wọ́n pè ní kismu kiraat kismu department of gbogbo ọ̀nà tá a gbà ké kùránì is a study on its own táwọn èèyàn ń gba phd ń bẹ pẹ̀lú ọ̀rẹ́ lomi ọkàn máa jálu yọkẹ́ ilé yẹ yọkẹ́ tó ń jẹ òfin alukurani ni pé kíra kan tó bá fẹ́ ké òkè délẹ̀ kìí pé wá kí àyà alákọ̀ọ́kọ́ lọ́nà kan ọjà sí àyà mi ọ̀tún mẹ́nu lé mi ẹlòmí ọ̀tí ẹ̀ mà fóun ti já fóun ní chanẹ́ẹ̀lì gangan ọkàn gbọ́dọ̀ kébìlì kan náà yìí ká fúnra wa kọ̀dá o ọ̀dà ọba kẹ́kọ̀ọ́ rẹ̀ tó ọba mọ̀ ọ́n alhamdulillah ẹ̀rí àyà yìí láwùrọ̀ yìí kálímà yìí ọ̀nà mẹ́ta ni wọ́n gbà kà fanbur ilẹ̀ ìbọ́mi kẹ́yìfà nù ṣìzùhà ètò gbajúmọ̀ jù wọn lòun ní kẹrà alfawa hamza alfawa alkisai alfawa asim. Al kẹrọ asimi ló kù tí gbogbo ayé ń ké lónìí èyí tí hafsu gbà lẹ́nu ẹ̀ ọbẹ̀ jẹ́ pé ninety more than ninety percent ìkùránì ni wọ́n ń tẹ̀ fún wa bó ti níbi ẹtí ń káwọn náà ló níbi ẹtí ń kọ́ ọ́tọ́ yàtọ̀ àwọn bàbá yìí ọmọ àwọn bàbá àwa bá kùránì wọ́ọ̀ṣì kò sí má nísìnyí àwọn generation yìí ọmọ kọ́ọ̀fù dẹ́yìn rọ́ọ̀mọ méjì lórí rẹ̀ ọmọ kan làwa ké ńgbàdá wa ń kéwu lé kéwu àlá kẹrà àwárùsù ẹlòmíì ọmọ abẹ́rẹ́ ah, ká ibi fa ní fa òní máa lọ́mọ kan ní wárùsù ìsàlẹ̀ wọn kan máa di fáwù ẹ̀yọ́ báyìí wà bí. olúwa kọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ̀rẹ̀ náà sẹ́mọ̀ntọ́fà nígbà yẹn àwọn tí ń tẹ alukóraní pọ̀ láyé oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti ń tẹ kóraní ibi kọ̀ọ̀kan sí kẹ̀rọ àkọ̀kan bá ti wá gbajúmọ̀ èyí táwọn ọmọ náà ni wọ́n tẹ̀ kẹ̀rọ àwárùsù lọ gbajúmọ̀ láfíríkà bíi ọwọ́ láti sáìdì Morocco nkankan àwọn ni wọ́n kọ́ wa ń kéwú àwọn Mali ní East Africa wárùsù làwọn mọ̀ lójú ọjọ́ pé gbogbo kùránì ẹni ọba jogun kùránì lọ́dọ̀ àwọn àgbàlagbà èmi jogun kùránì bàbá tèmi mo bá ń bẹ ẹni mo ké fa ọmọ ìsàlẹ̀ lónìí kọ́ọ̀fù ọmọ ẹ̀yọ kan lónìí lókè ẹ̀kọ́ tí mo lọ́nà ń kọ́ wa ń bẹ̀ ni pé kí ló yí gbà padà tóbi wá di pẹ́nìkan kan ọ̀ma gbogbo àwọn màsọ́hífù wọ̀nyí má òun ni pé ńgbà tọ́lọ́ ń gbé bí kí ṣe dé ìgbàsẹ̀ bí a ń lọ tínrín fọ́pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ kùránì wọ̀nyí ìgbà yẹn lọ́lọ́ ń gbé Saudi Arabia dìde ọlọ́run ti kọ́ wọn máa ń ṣe pé ti lówó yìí ibi tẹ́ ẹ̀ nà sí ni ọba kan jọba ń Saudi ń gbà yẹn ń pè ní Al-Malik Fahd King ọwọ́ lọ dá gbàyànú printing press kalẹ̀ dedicated for the printing of Al-Quran al the best in the world bẹ́ẹ̀ kò sí àwọn tó súnmọ́ ọba yẹn gbà yẹn kò sí ní tí wọ́n sọ fún pọ́ wà ń bí báyìí èèlò ni wọ́n tà ẹ ẹ pléèsì ọ̀dà kọ́ máa bọ̀ wá nísìnyí. ọlọ́nkọ́ mọ́tà sàn lẹ́sà dáadáa o pé tóun náà kú sí ọlọ́nkọ́ ọba àforíjì àti gbogbo mùsùlùmí lọ́rọ́ba náà ti kú ti pẹ́ téèyàn bá dé maka tó dé madina especially ti madina sojú tèmi dáadáa gbogbo construction masalasi yẹn mọ wà madina gba àwọn tó kọ irú construction tí wọn ṣe síbẹ̀ náà a ẹni ọlọ́run bá rọ̀ pé ọmọ ojú owó bá bá fẹ́ náwó síta ọlọ́run ló lè náwó owó bá ọwọn in the world facilities ti ń bẹ nù masalasi madina tèmi mà tẹ́ rí bòmí sẹ́mi bẹ́ẹ̀ tí orí mọ́sálásí Madina yẹn ṣẹlẹ̀ bìlíìfù pé flọ́ọ̀ mẹ́rin ní àti kápá àtàlùwàlá underground flọ́ọ̀ mẹ́rin. àìwá mọ̀yà àwọn facilities míì bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá níwọ̀n náà lówó kọ́dà bò ní torú wọn ọ̀hún bẹ́ẹ̀ lọ́run kọ́ fún ọ náà ní agbára àti náà wọ́n ní kò sí owó náà tí ò lè náà. bọ́rọ̀ bá kan ọ̀rọ̀ tọ́lọ́ èèlò ni níbo ló sì wà àwọn èbó ẹ̀kọ́ owó sì làwọn wá kò sí bàbá sí ilé okòwò kalẹ̀ wọ́n bọ̀ ṣe ń tọ́ fẹ́ o ká padà sórí ọ̀rọ̀ àkùránì mọ́lẹ́kọ̀ọ́ tọ́lọ̀ nǹkan nìyẹn o lẹ́ẹ̀fi rí kùránì míì má ọlọ́run rà níyẹn tí ẹ bá fà níyàn dáadáa dá nǹkan lẹ ìrò pòun fà níyàn pòun fẹ́ gbá àwọn kan wọlé I don't think so pòun fẹ́ gbá àwọn kan wọlé òun náà ká wo kíkí lòun ó ṣe pẹ̀lú owó tí ọlọ́run láwọn ní sẹ́rí ńgbà tí ó dá kẹ́ńfà Quran complex ti ẹ̀ yìí à ọ̀káyà gbogbo àwọn tí ń tẹ Quran yìí kí làwọn tó máa ṣe wàhálà kì í sí mọ́ àlè bá ilé yìí ọgọ́tọ̀ ọdún àwọn ló kú gbogbo ọ̀pọ̀lọpọ̀ more than ninety percent Quran tẹ́rì anywhere in the world King Fahd Quran complex Madina yìí ló ti jáde. ẹ̀kọ́ tí mo fi akọ́mbẹ̀ yẹn ni pé bówó bá ń bẹ lọ́wọ́ jẹ́ náà ló dáadáa o ọlọ́run lè gbé gbà kó lọ́dọ̀ rẹ o ìtàn lẹ́yìn ọkàn máa wá pa pé àgbàdàrà ah, yìí náà ní owó à náà ń gbà tó ṣe kí ni <laughs> ọlọ́mọdé àmọ́ parú tàbẹ́ aa àti owó ń bẹ lọ́wọ́ àwọn náà kí lè fi ṣe nígbà kẹrọ àmẹta mọlọwà ń bì kí là kọ́kọ́ tó ń mọ lóyún ẹ ẹ ẹ àyà ẹ̀dá wọ́n ń dórí lálẹ́ bọ́ mi kayfa nunshizuha kẹrọ àkànìyàn kẹrọ àìlẹ́ kejì wọ́n ń dórí lálẹ́ bọ́ mi kayfa nunshiruha wanzur ila al-'idhami kayfa nunshiruha yọrọ ẹlẹ́kẹta wanzur ila al-'idhami kayfa nanshuruha nunshiruha nunshiruha nanshuruha gbogbo ẹ̀rọ bá lùkọ́ra nìyí àmọ́ yàtọ̀ yàtọ̀ ń bẹ díẹ̀ díẹ̀ nínú tó máa wà wo àwọn eegun yìí kẹ́yìfà nù ṣìzùhà mìnàdásì ayi narufa ìbá àbọ̀há ìlà bá orí bá a ti ń gbé kan lẹ́kan <laughs> tó fi dòun fanzur ila al-idami kayfa nunshizuha fanzur ila al-idami kayfa nunshiruha ay kayfa nuhyiha àwọn egun tó ti kú òrí bá a ti ń revive wọn ló ń ṣirò ha. fàǹgórí lẹ́lẹ́ bọ́ọ̀mì kẹ́yìfà náà ń ṣirò ha. ọ̀rọ̀ àwọn egun tó ti kákò tẹ́lẹ̀ níta bá spread là ń pè àti nẹ́ṣirò rẹ̀ ìgbà wọn ti mú publication nẹ́ṣirò náà ń ṣirò àwọn ọ̀rọ̀ àwọn egun tó ti ká àti ṣe kínní a spread wọn padà gbogbo ẹ̀ náà lọ́lọ́ ti ṣe nùnṣezuha nùnṣiruha nùnṣiruha. ntí mo wí lẹ́ẹ̀kan pé alikọrọ àtọ̀ náà bá ti ka Al-Kùránì lẹ́kọ̀ọ́ o ara mẹ́jẹ̀mú rẹ̀ tí wọ́n fi gbà pé léyìí ọwọ́ alásọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ lóòótọ́ anything ọgbọ́dọ̀ change nínú structure Al-Kùránì anything ọ̀gbọ́dọ̀ pé kẹ̀rá kan lọ́wọ́ amú ọ yí kíni ọwọ́ amú ọ yí structure bọ́yì alukurani ti wà nẹ́bà òun ni dẹ́gbà wo kẹ̀rá mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sọ́kàn tó necessitate ká change structure wọ́ọ̀dù ǹjẹ́ ń jẹ́ structure wọ́ọ̀dù lédè lárúbáwá nípìlẹ̀ òun ni àwọn tí wọ́n ń yà báyìí sẹ́rí gbogbo wọn kàn máa sí àti lókè àti nísàlẹ̀ kọ́ba yé àwa tá a ṣe léde lórí padà dárẹ̀ Lárúbáwá nípìlẹ̀ tí wọ́n bá kọ nùnsírùhá nùnsírùhá àti nùnsírùhá bákan náà wọ́n kọ́ ó sì yé àwọn <laughs> pẹ̀lú context wọ́n mọ ibi tí wọ́n jẹ́ pé nùnsírù lélẹ̀ ibi ọyọ jẹ́ nùnsírù ń gbé dè wọ́n ni but later on tí àwọn tí wọn ò bínú sínú Lárúbáwá tí wọ́n ń fa ìjà ìdífi lọ́padà di pé ọ̀dà ẹ̀kan méjì sí sin mẹ́ta sí sin ẹ̀kan méjì sí ta ẹ̀kan bá sísàlẹ̀ but structural Quran nìyẹn under pretext pé mo fẹ́ ṣe kìrá àkàn bí dẹ́ẹ̀dì járó ẹ̀ ní máa ń parọ́ nù bá ní kìrá àkàn ni tí ọba ti lè change structure bó ti Quran tí wọ́n kọ́ lójú ayé ànábì tí ò ní ọmọ tí ò ní kankan ni tí ọba ti necessitate ká yí structure yẹn padà fàlẹ́ ìsàgbẹ̀kẹ̀rá à èyí wọ́n ṣe tẹ̀ra àkùránì o wọ́n lọ máa di ojú rí yìí wọ́n ọmọbìnrin is a science on its own má dábò ètò ìdìbò ọ̀bá máa o tọ́lẹ́ lomi ọkà pa àkàfẹ́ gàwa náà fẹ́ jọ wọn lójú ni yóò rò pé abẹ́rẹ́ wọn ń ṣe ẹnu ètò mi náà wí àwọn ìtọ́ ta táwa náà lè di yunifásitì ni o èmi náà ṣe specialist in the kara o but the university táwa lọ ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa kò sí any branch any branch of islamic knowledge tí wọn ò ní expose rẹ sí no matter how little specialization rẹ ọ̀pọ̀ but they will make sure you are exposed to all other branches torí ìtẹ́ni ọba máa dá sí sẹ̀ríà ọ̀gbọ́dọ̀ mọ́mọ́ kankan nù gbogbo ẹ̀ ó lè mọ̀ jù kan lọ torí náà thumma nunshizuha thumma nanshuruha thumma nunshiruha thumma nafsuha lahma olùwànilẹ́yìn tá a bá wá to egun yìí lera wọn nunshizuha lẹ́yìn tá a revive ẹ̀ nunshiruha lẹ́yìn tá a spread ẹ̀ nanshuruha thumma naksuha lahma àwa dáa ẹran bò ó àwa da gbogbo àyà mọ̀ pé egun ní bẹ́ńsálẹ̀ ẹran tá à ń rí àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́kọ́ má jà rí ìyá ibi ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ pé egun ní bẹ lábẹ́ kínni lábẹ́ ẹran ara gbogbo àwọn tí irú rẹ̀ ń bẹ fún wọn nísìnyí olùwà mọ́sà mọ́sà mọ́sà kó wọn yọ lu ewu náà èèyàn máa jẹun lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kò sí ní tí ó jẹ àwọn kan náà ló sì kírèétì àìsàn oúnjẹ yìí ọmọ ànábì ádámà làwọn náà ntọ́tọ́ sáwọn náà ọlọ́run ó fi kàn wọ́n àmẹ́yìn náà jẹ́ yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àti àti ẹ̀ máa rí egun tẹ̀ ń ta onílù tẹ̀lé náà ní o lọ́ọ́ wo orí sátáláìtì orí bí ó ti lé egun àwọn èèyàn máa ń ta báyìí àṣebọ́lọ̀ ti sẹ́nu olúwa ní egun lakọ́dá fún mọ̀nàkṣúhá àwa kọ́ba rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ara ìran. olúwa ní wọn náà máa wò arákùnrin máa wò báyìí ọ̀yájú kalẹ̀ ń wò ẹ̀ máa ti ra nkúmi rẹ̀ àbí ti gun ara ẹ̀ fún rẹ̀. فانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما آه ńgbà tó rí gbogbo eléyìí ó yí òun padà bọ́mọdé ò rí bí ẹrù ní ọmọ sakọ ẹni tí ń ti ń gbé àná yóò yí àbíyèlá òbá yẹn gbogbo ọlọ́gbọ́n ó ṣe jí àwọn eléyìí ìwọ náà lọ pa ló jì yìí eegun rẹ ló tò papọ̀ ló tún da ẹran mi bò yìí a fàdámà tàbàjáde aláhùn nígbà tí gbogbo ẹ kílíà sí báyìí. قال أعلم أن الله على كل شيء قدير kò sí ń tágbára ọlọ́run ọ̀ká o èyí tó ń wí tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ kọ̀rọ̀ ní o ó kọ̀rọ̀ rẹ̀ jẹ àbí bó ti dáa fọ́ọ̀mù ànábì adámánu bọ́ ọ bá ti rí fáàkì má lagidi má ẹ̀kọ́ yẹn ń bẹ́ẹ̀ bí àyà yìí fàlámà tábàyánà làwù ntọ́ deny tẹ́lẹ̀ ntọ́ doubt tẹ́lẹ̀ ọ̀hàn sí kí ló tún wá kù qala a'lamu anna Allaha ala kulli shay'in qad kéèsè pé ọlọ́run ó jí kọ́rí àyí nìkan gbogbo nǹkan lọ́lọ́run lágbára àti ṣe léyìí tó hàn sí òun yìí o bó ti yẹ kọ́ máa nẹ́bí adama náà orí mu gbogbo ẹni tí ń la gidi lẹ́yìn ìgbà falamma tabayyana lahu. Eh ṣètọ́nì ní lọ o torí lómii náà òun náà ti padà mọ̀ pé ìwíkú lòún wí àmọ́ àti wá gbọ́ káwọn bàbá ó pé àwọn òbí bẹ́ẹ̀ mọ́ ẹ̀ ayé lè yí òun mọ́ o ayé lọ mọ́ o aláìsí àbá bá gidi lọ́dọ̀ ọlọ́run yọ kábàámọ̀ o ah, ní nàìjíríà yìí náà làwọn kan kéde fáwọn èèyàn wọn pé ọgbọ̀n àwẹ̀ làwọn gbà ọlọ́run gbé títí rẹ̀ dé gbogbo ayé rọ́ṣù lọ́n twenty nine wọ́n sì ń sísì wọ́n lọ gbá àwẹ̀ lọ́jọ́ sáwẹ̀ kílẹ̀ fẹ́ gbà mí yẹn kílẹ̀ fẹ́ gbà wọ́n yé lè rẹ̀ wọ́n pè ń bàbá wọ́n pè ọlọ́gàá and so watch. níbi tí ó kù ìwà àtọ́lọ́ nìkan ọlọ́run kọ́mọ́jà àrí èṣù kọ́mọ́jà àrí ṣètọ́ ni àmọ́ káwa náà yára wa ya èṣù èso èèyàn àti dígínì àti tàlìjànú lọ́la àwọn èso èèyàn bẹ ó lé wọn kó lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹlòmíín náà ọlọ́run máa gbé kílà káyìn ọbẹ̀ wálé pé à ṣe ń tó ń ṣe ń wì àwọn ṣe tọ́ ní ẹ̀gbẹ́ rẹ̀ ọ máa sọ fún pé àyẹ̀mọ́ wọlé àwọn ayé ń gbàǹdẹ̀ wí wọn o bọ́ ọba ti rí rẹ̀ bẹ́ẹ̀ wọ̀nà rẹ̀ ju ara rẹ̀ o bá ti rí rẹ̀ báwọn pé àwọn eléyìí kan tì mí lọ pé ní bá lè lọ ni wọ́n ní ọgbà rẹ̀ o ọlọ́nkọ́ máa ṣe àṣàmọ̀nà gbogbo wa o torí náà ẹ̀kọ́ ńláńlá la kọ́ bí àyà tó ní iná pẹ̀lú tàn tó lu apá fún wa bó ti pàkan fún wa tá a kà á lánàá òmí ìtún lélẹ́ yìí o ọlọ́mọṣà àti gbogbo olówúlò fún wa o hàlà wallahu a'lam وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم náà kí béèrè bá wà. Naam. the Islamic ruling concerning auction purchase? Concerning what? ẹẹ, eh, oníbèrè yìí béèrè pé ọjà tí wọ́n bá ń tà pẹ̀lú auction yẹn ni pé wọ́n pèlé wọ́n pòpò pé abẹ́ ta ọjà ní ìjọba yìí o sọ̀rọ̀ pé ọjà tọ́pọ̀lọpọ̀ wa ń rà kò ní ìdíkẹ́ nìkan kéde àmọ́ àwọn ọjà kan ń bẹ kọ́dà ń lo òfin òfin ọ̀sọ̀ fún wọn pé ẹ̀ gbọ́dọ̀ ta ń kọ̀rọ̀ o. àbí kí ẹ jáde kẹ kéde fún gbogbo òdu pé a fẹ́ tà ẹni yóò sọ tí mo béèrè torí pé option sale ò burú nínú sẹ̀ríà àmọ́ mo kẹ́fín pé bóyá ń tóun fẹ́ wí òun làwọn tí wọ́n sì fi mọ́tò àti kẹ̀kẹ́ wọn tíjọba lóun fẹ́ option rẹ̀ Allahu alam èyí wọn ló lè dì béèrè bóyá ń fẹ́ ẹni tí ó bá kọ̀ béèrè kọ́ máa kọ́ kọ́ yẹn dùn àmọ́ ẹ̀rí ti ń jẹ́ option nípìnlẹ̀ kò sí ń tọ́ta kò ṣẹ̀rí à ń bẹ́ bọ́ tajà rẹ̀ ń kọ̀rọ̀ láti ta halali <laughs> bó o sì kéde fún gbogbo ayé pé mo fẹ́ ta ọjà ìjọba yìí o láti ta halali kò sí iṣu mi yìí o but ibi tí mo rò pé iṣu ti lè arise òun ni mo wí o ọ̀pọ̀lọpọ̀ náà ni máa ń feel concerned pé a ah, sẹ́yìn lè lọ́ọ́ ra arú nǹkan báyìí wọ́n gba kẹ̀kẹ́ àfa kìnìjọ ní wọ́n gba ọ̀kadà malam kọ́lá ń bẹnu èyí wọ́n ní wọ́n ní ọ̀la náà wọ́n sì máa ta alẹ́ diwó àbí bẹ́ẹ̀ kọ́ àbí máa wọ́n ṣé máa ni àbí máa diwó ẹ́ ọ̀kẹ́ ìjọ aníjàmọ̀ èèyàn lọ tọ́ bá wọ́n ó díwó náà làwọn èèyàn lọ òdodo ọ̀rọ̀ ọba kí ni ẹnìkan wà á máa dààmú ara ẹ̀ kó ń lọ hóòpù ńkálukú náà ni pé yóò ṣe kíni yóò diwọ́ so ẹlòmíì wa máa bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run rẹ̀ débi gá ah, ẹnìkan ni ó ní tẹ́lẹ̀ wọn wá ta fẹ́mi ní ẹ̀dínwó yín máa lò ó kíni ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà òun ni pé olúwa gba ọgbà wa láyè ká máa ṣètò ayé ara wa lọ́nà tí ọba ní tako òfin tó ń gbé kalẹ̀ ìjọba ìlú kọ̀ọ̀kan ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè ní ìbílẹ̀ ní àwọn ni wọ́n ṣe ru option tẹ wí bí wọ́n bá kìlọ̀ báwọn èèyàn pé ẹ má lọ ṣe fàyàwọ́ ẹ má gbé e ìrẹsì wọlé torí wọ́n ṣe option ìrẹsì náà àbí wọ́n sì ṣe odidi trailer ẹlòmíì ọ̀sẹ̀ ẹlòmíì di aláàbọ̀ ara ọ̀sẹ̀ olówó mi dolòsì irú béèrè tẹ́ kan béèrè tẹ́ ló parí ni gbẹ̀yìn lọ yàwó tọrọ odidi trailer mọ́tò mẹ́wàá ni wọ́n gba gbogbo ẹ̀ à bó lówó tẹ́lẹ̀ yóò dolòsì o irú bẹ́ẹ̀ bọ́yàwó náà ti ra irú rẹ̀ ṣe ń rí nísìnyí tó ọmọ irú jẹ́ ń béèrè nu tí ọba ti yí àwọn èèyàn o torí tí wọ́n bá ti sí ìfi irú àwọn pírọ́dọ̀tì bẹ́ẹ̀ òfin ni pé wọ́n wọ́n option rẹ̀ kí wọ́n ta afárá rẹ̀ ǹjẹ́ yẹn lè ra irú ẹ̀ tọ́ba ti ṣe pé ìjọba tó gbà lọ́nà ẹ̀tọ́ lọ́nà kí lọ́nà ẹ̀tọ́ òun ni pé a ti ṣòfin a ti kìlọ̀ pé nítorí ewu kan àbí mi ìdí tẹ̀sẹ̀ yóò mú wa ọ̀gbọ́dọ̀ kó rẹ̀ ti fàyàwọ́ wọlé o ọ̀gbọ́dọ̀ gbé mọ́tò dẹ́mọ́ dẹ́gbẹ́ fàyàwọ́ ẹ́ ẹ́ smọ́gù smọ́gù rẹ̀ wọlé bí o ti yẹ kọ́ gbàwé ọ̀fẹ́ gbàwé <laughs> tí ó sì má láàfin àwa fún lù ú ni wọ́n fi ṣerú òfin bẹ́ẹ̀ ẹni ọba wa lọ takoró òfin ni tí wọ́n gba ìrẹsì rẹ̀ àbí wọ́n gba mọ́tò rẹ̀ bí wọ́n bá ọ́kṣàn rẹ̀ fún wọ kí èsì pé ìwọ ni ọlọ́màmá pé bí wọ́n ṣe síbi ọjà rẹ̀ tí ọ̀yẹ́ wọn ó síbi wọ́n ni ọwọ́ aṣọ pé mi ò lọ́wọ́ ń bẹ̀ àmọ́ wọ́n ta ìwọ sí ìwà interested ọ̀rà ọ̀la ìfi o pẹ̀lú àlàyé tí mo ṣe yìí ni o òfin àgbẹ̀ bíjọba náà bá gba lọ́nà àìtọ́ mọ́ra o àmọ́ bíjọba náà bá tẹ̀lé torí pé ìjọba ìjọba ìjọba ọ̀rẹ́ nìkan ni o ẹni tí wọ́n rán sẹmọ̀gbẹ́dà wọ̀sẹ̀ táìmù tíjọba ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ sí ìṣèrẹ́sì mọ́lódún títí lórí mọ́mọ́ tí ń wí o ìjọba gan ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ sí kínní ìyẹn bàbá yà wọ́n ti change òfin yẹn bọ̀dà wọ̀sẹ̀ táìmù tí wọ́n ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ máa lọ bá àwọn èèyàn lójú títí ẹbí bìkan wọ́n gbà kó wọlé bẹ́ẹ̀ bá ti rí mú <laughs> débi tó gbà kó wọlé ó ti wá ta àfa àfa àlámẹ́yìn àfa àlámẹ́yìn ti tà á fún ya kínní ìyá akíní lẹ wá lọ ọ̀ràn kankan mọ́ èyí wọn ọ̀dà kọ́dà ìjọba náà ní ọ̀dà ìjọba lọ gbàrú yìí ń tọ́ fẹ́ràn yìí ń mára o àmọ́ èyí tí o pé ní ọ̀tá kò fín tí wọ́n ṣe kílò ọba àrọ gbogbo wa lọ́rùn wọ́n gbà lọ́nà òfin ní abá ọ̀ṣàn rẹ̀ kọ̀ láì fi bí ọba fẹ́ rà kó o ṣe kí ni kọ̀ ọ̀ra o ọlọ́run àlọ́. وعليكم السلام ورحمة الله نعم ìbéèrè mẹ́ta ọ̀kan náà lẹ́ béèrè torí kẹlòmínú ọ̀rá ìbéèrè ẹ̀yọ̀kan náà. náà. ọ̀dà èyí wọn máa ń lọ ẹ̀kọ́ pọ̀ ẹ̀bẹ̀rẹ̀ kan sí. náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ à ìbéèrè yìí dáa ìbéèrè kẹta náà. Ah, àbá àgádì gbàgbé ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ kábẹ̀rẹ̀ látọrí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn èyí ò ń da púpọ̀ yóò sàǹfààní fún gbogbo èèyàn lórí ẹlòmíì náà kàn fi tìjú tò lẹ́yìn àwọn èèyàn tán máa ń kẹ́hùn jànáza ní ọmọ tí wọ́n ń wí o níta béèrè ni pé wọ́n bá ń kẹ́hùn sókùú ọkàn gbọ́ wọn ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kí ni wọ́n ń wí nítafà béèrè nìyẹn o kí là máa wí bàbá kábàrà alákọ̀ọ́kọ́ kí là ń wí bàbá kábàrà ẹlẹ́kejì bàbá kábàrà alákọ̀ọ́kọ́ òkè Suratul Fatiha Fatiha tá a máa ké lórí wọn yẹn jẹ́jẹ́ olókè bàbá ti gbọ́ tí màá mú sí Allahu Akbar wọn náà kábàrà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 at least ha yun ha ilé ìtumọ̀ wí kọ́ ọmọ wí fókù tọ́lẹ́ lomi kan ló gbárí ní ọ̀sánfà ní fókù tí ọlọ́run lẹ́ bá wọn tí ọ̀ fún ládùá bẹ́ẹ̀ bá wà mọ̀ mí ní àwọn àdúrà súnà ọmọ ṣe títí lópin ìgbà tí màmú ọba ti kábàrà ẹlẹ́ẹ̀kẹrin àdúrà là máa ṣe fókù lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kẹta gbogbo àdúrà tọ́ba súnà mọ́ bẹ́ẹ̀ ọba wa mà rárá bọ́ ọmọ ju aláhùnmá sórí làwù wàràhàmù ọ̀tọ̀ ọmọ rìpíìtì ẹ̀ wọ́n wà ní Allahu Akbar wọ́n kábàárà ẹ̀ lẹ́ẹ̀kẹrin bàbá ti kábàárà ẹ̀ lẹ́ẹ̀kẹrin yẹn àrínú àwọn onímọ̀ tí wọ́n ní kò nídìí kó wí kankan mọ́ lẹ́yìn kábàárà ẹ̀ lẹ́ẹ̀kẹrin yẹn ìmáàmù ọ̀kà sálámà ìmáàmù tó bá dorú lànà báyẹn ó rí pé kò ní waste time tó bá ti ṣe Allahu akbar ẹlẹ́kẹrin yóò ní assalamu alaykum wa rahmatullah ìwọ náà ti ṣe bẹ́ẹ̀ kò ní ìdí owó nǹkan kan má sọ́díé àyínú àwọn onímọ̀ tí wọ́n ní bọ́bá kábàárẹ̀ ẹlẹ́kẹrin yóò pé Allahumma la tuharrimna ajrah. ولا تبكنا بعده ọlọ́run yìí tá a kì í náà mọ́dún wa ní kíni mọ́dún wa ládàá wọlé àtàkùnjìnà bá a dà mọ́sí fìtínà wa lẹ́yìn rẹ̀ o lẹ́yìn tó ń bá lọ mọ́ fìtínà wa o àmọ́ bọ́ ọba wí tọ́ abọ́ba kábàrà tọ́ sálámà náà bá a láì fi ìmọ̀ọ́mù rẹ̀ bá jẹ́ pé ọ̀kábàrà lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ní asalaamu alaykum wa rahmatulah torí náà kò ti jẹ́ nu àfa o òtìjẹnu káwa padà sí ìbéèrè alákọ̀ọ́kọ́ ǹjẹ́ yẹn máa san ìrun jànáza ìtumọ̀ tá a bá wínú pé ẹnìkan ń sàlù àlá lọ́wọ́ nígbà tó wọ́n fi jọyìn wọ́n ti kábàrà alákọ̀ọ́kọ́ wọ́n ti kábàrà ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta lọ́ba wọn bó ni ó ṣe ọ̀nà méjì làwọn onímọ̀ láàmú fi san sọ̀látul jànáza ọ̀nà àkọ́kọ́ ni kó san bí ìgbà tó san ìrun ìrun ordinary náà. àmọ́ kí bọ́bá ìpè rákà mẹ́ta náà ló ti bá ìmáàmù ọjọ́ ìrẹ̀ wà pé oníraka alákọ̀ọ́kọ́ jẹ́ bá ti san irun lówó àkọ́kọ́ tí wọ́n bá àwọn ìmáàmù kí ni wọ́n bá òun lọ́ọ́ kà fún àkọ́kọ́ jẹ́ ó apply bẹ́ẹ̀ náà bí ìyẹn ni pé wọ́n kábára ìmáàmù ń tàdúrà lọ́wọ́ ìwọ́n ń ké kíni bí màmú bá tún kábàárà ẹlẹ́ẹ̀kẹrin tó ní sùúrù díẹ̀ ọ̀tara ṣe àṣàlátù wọ́n ní lópin ìgbà tí wọ́n bá sì gbé òkú yẹn kó lẹ̀ ọ̀kàn níjọ́ pẹ́ olè kábàárà ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ náà bó ṣe Allahumma ghfir lahu warhamhu lọ́sàrí rí ṣe òsì kábàárà ẹlẹ́ẹ̀kẹrin ìwọ̀n náà sálámà. àrínú àwọn onímọ̀ tí wọ́n ní máa tẹ̀lé màmú bí ọba dé náà ṣé kábàárà ẹlẹ́ẹ̀kẹta lọ bá jọyìn rẹ̀ nítòsí lẹ́ẹ̀kẹta òun náà ní kí wọ́n ṣe o kí ló ṣe lẹ́ẹ̀kẹta ń ṣàdúrà fún òkú yìí bọ́bá sì ti kábàárà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà kábàárà ọ̀sálámà ọmọ lọ kò sí ilé yẹn ṣe ń bẹ kí ọ̀tẹ̀lélànà àwọn onímọ̀ ẹ̀sìn nípa rẹ̀ wallahu ta'ala a'lam. وإياكم aleykum salaam. lọ ẹ̀kan náà lánà béèrè ńgbà àdìgbẹ́ nìkan láyé kó béèrè ẹ̀ ńgbà rí pé béèrè àbá ọ ọ wúlò. kò sí nǹkan ọ̀sẹ̀ tí ó gbà wá lásìkò ìbéèrè jẹ igun ìbéèrè asisi máa dáhùn rẹ ọdọọdún lè máa béèrè ọ̀rọ̀ kadà ọ̀rọ̀ amáríwá yìí ọdọọdún pé ẹnìkan ra ọ̀kadà fẹ́nìkan àbí àdéhùn àwọn ni pé máa san owó ni fàdéhùn ọlọ́dì san bẹ́ẹ̀ àwọn ọmọ yìí tó san amẹ́lápẹ̀júwe bóyá ti san five hundred thousand ọkù five hundred thousand kò wá rówó san mọ́ àbí bójú kọ́ kò rówó san mọ́ kò sì ní hóòpù kó wọn ò rówó san àbí tọ́ wọ́n fẹ́ tú kọ́ńtrákì ká bóòlù àwọn ò táwọn òfin ní jẹ́ haramu. ìbéèrè tó dáa ni bó o lẹ́yìn ṣe tẹ̀sí ní jẹ haramu. àkọ́kọ́ ntí ẹ gbọ́dọ̀ mọ̀ ni pé bẹ́yẹn bá ra ọ̀kadà one million pẹ̀lú àdéhùn kọ́ ọmọ san díẹ̀ díẹ̀ láti jọ alákọ̀ọ́kọ́ ń lọ́kadà ti di tiẹ̀ owó lọ́jẹ́ ọ kò jẹ́ ní ọ̀kadà kí ni tó máa yín o bá ń gbé ọ̀kadà mo rò bóyá nígbà tí ẹ rówó sọmọ yìí bá ń gbé ọ̀kadà mi ọ̀kadà rẹ kọ́ ọ̀kadà tiẹ̀ ni nti ń jẹ́ bẹ́yọ̀ sale nínú ìsìláàmù ìmọ̀ transfer ownership from the seller to the buyer from day one kọ́lá bí o ti sanwó tán ọ̀rọ̀ àláwìn nù. <laughs> àwọn ìṣe ń bẹ nù ọlọ́gbà aláyá àwìn nù sẹ̀ríà torí ẹ kọ́nsẹ́pì yẹn lọ́pọ̀lọpọ̀ ẹ má pé ń gbà àfa àgbà tẹ òtún aró sẹ́n mọ́ yìí ó ń bọ̀ wá gbọ́ ọ̀kadà mi ó à ọ̀kadà rẹ kọ́ ò ọjọ́ ní owó ni o nígbà tó wá délẹ̀ yìí nísìnyí níta wà ní pé bò ní ó ti san owó tẹ bá rí sọ láàrin ara yín bẹ́ẹ̀ bá ríra yín gbọ́yé ẹ lè pe ẹnìkan kọ́ bá yín dá sí pé bó la wà sí báyìí mo rò ó sàn náà ẹni ó lè mú mọ̀ràn wá pé ọ̀kadà òun náà dà ó lòun ní ẹ̀já tà bí a bá tà bọ́yọ́ lọ́n lè pé ó pé five hundred ọ̀hún náà sotiye bàbá rí tà ń dédé five hundred á fowó fún bàbá òní tí wọ́n jẹ lówó kò ká ta ó sì pọ́sibù pé kọ́kadà one million ọdún kan ọdún méjì sẹ́yìn ó lè ti di one point five nísìnyí àbí bàbá kan one point five nítorí òfin lè pé bá ń gbọ́kadà mínú o ata one point five àkànyọ èló lé ọjẹ five hundred thousand àfa àti òróró san ẹgbà one million owó one point five làbá yín rí ọ̀kadà yìí ta ọkọ̀ sinario kan gbogbo ẹ̀ṣẹ̀rí àti dasi o bóyá o ti lu ọ̀kadà yìí ń lòkulò agbára kaka ni wọ́n eré yẹn rà ní four hundred thousand kò tó owó tí ọjẹ àfa pẹ̀lú owó tó jẹ èyí náà ṣẹ̀rí àdásí atọ̀kadà ní four hundred thousand àfẹ́ four hundred thousand nínú èlò tọ́. So, okù wa rẹ̀ tọ́jẹ́ yín ẹ mà wá sìn ní sọmọ pé nínú five hundred bí wọn bá rí four hundred ìgbà mẹ́ ọ̀nà ọmọdé nǹkan mú àbí ọ̀nà tẹ́ gbà nù tẹ́ bá lo ọ̀kan kan náà àwọn ọ̀nà yìí ẹ̀ jẹ́ haramu ẹ̀yẹ́ ọ̀jẹ́ haramu òun náà jẹ́ haramu bí ẹ bá ríra yín gbọ́yé ẹ̀sọ́ a bá ríra yín gbọ́yé ẹ̀kẹ́ ẹni tí ó ní máa rẹ̀ kọba yín dá sí àmọ́ ǹjẹ́ ó dá sí ẹ̀dá sí náà mo ti fún yìí ó lè lo fọ́múlà ń pé ntọ́kù ni pé á ta ọ̀kadà yìí ọmọ èèyàn wá burú àfa àti òróró sẹ́lẹ̀ tún pò wọ́n gbà kí wọ́n ta ọ̀kadà àwọn àbẹ̀kọ́ gbogbo sìnárì òun ní bẹ́ẹ̀ ní òkéwù pé bọ́ fẹ́ yarí bó wọ́n ta ọ̀kadà tọ̀ ó gbé lọ ilé ẹjọ́ sẹ̀ríà lóko o àwọn pàṣẹ fún un pé ọ̀rọ̀ owó san òtún ta ọ̀kadà ibi tí òsì ilé ẹjọ́ ṣẹ̀rí àkọ́ tí òsì ibi tó gbé lọ olùwàsí ní a máa máa lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n máa fi òfin ní ìdá ẹjọ́ òfin tọ́lọ̀ ni o àbí ìdájọ́ kí ló ṣe nítorí ni pé láti pìlẹ̀ ló ti ṣe nǹkan náà nígbà tẹ́ ẹ ti ta ọ̀kadà fúnra yìí ọwọ́ aṣọ fún pé kìlẹ̀ fi dúró rọ́hánù ni wọ́n ń pè ní òṣèré à kí ni mo pè é rọ́hánù kìlẹ̀ fi dúró ìyẹn ni pé tẹ̀ san máa ń ta gbé ta. béèyàn bá sì béèrè ntẹ́yìn ó fi dúró ntójú owó ntọ́ra lọ ló béèrè bẹ́ẹ̀ ni ọ̀rajà one million ọwọ́ abéèrè collateral one point five àbí security one point five inú ni ọ̀rọ̀ ọlọ́run kékeré akíá láti bẹ̀rẹ̀ lè ta àpẹ kálùgbàdo one point three àmọ́ láti ilẹ̀ lèyí o pé ẹ mú security wa o tẹ́ fi dúró security yẹn iná lẹ́nu nǹkan yìí o àmọ́jọ́ tí ẹ̀ bá rówó san mọ́ o àgbèta o tọ́ba ti gbà bẹ́ẹ̀ kò ní sí wàhálà tọ́ba ló wọn ò ní kankan kọ́ ẹlòmíràn ló gbọ́ wọn ò ní kankan wọn ò ní kankan gbogbo ẹ̀ náà ni sẹ̀ríà sẹ̀ríà rọrùn púpọ̀ sẹ̀ríà láwọn ní kẹwàá pé àbá ẹ̀ ní kankan tọ̀ kọ̀kadà yìí náà lẹ́ẹ̀fì sí kí yìí náà ọ̀wọ́lé sẹ́mi pé ó ti di jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ dáadáa àwọn ti di gíní o lè fi tí o ti ní òun náà dúró obìnrin pé irújọ́ tí ọba di pé kò rówó san kọjá nídìí ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe fẹ́ ta ọ̀kadà bẹ́ẹ̀ ta ọ̀kadà ó ti fi dúró tẹ́lẹ̀ kẹ̀kàn dùgbàdùn kẹta bówó bá lé ẹ̀kọ́ sẹ́yìn fún bọ́ba ṣe déédéé lọ́jẹ́ alihamudulilayi bí ọba pé kọ́ wà lákọọ́lẹ̀ pé ó kù yé báyìí o bó ti jẹ́ nu ẹ̀jẹ̀ àdúrà ìdá ọlọ́run jẹ́ àjọ lànà hàlẹ́ wàlláhu àdám wasalli allahumma wasallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa iyyakum.